bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sì wá kọ́. ó dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé gbogbo ẹ̀pẹ́ lọ́wọ́ tí wọ́n fún mi gbogbo hmm. ẹgbẹ́ pátá kò yọ ìmọ̀ kò yọ ìmọ̀ ẹsẹ̀ ẹsẹ̀ tẹ̀mí náà gba ìwòsàn. ẹgbẹ́ ọgbà tí mo náwó lé lórí jẹ́ nínú tó lè ṣe máa máa ra òògùn seven thousand. ó yàgbẹ́nu pé wọ́n bá ọjọ́ sunday tí mo wá mo kò lórí ẹ ti mú owó tí wọ́n fẹ́ náírà. mo ò fi owó two hundred naira. bẹ́ẹ̀ni tí wọ́n fún mi. Ah bẹ́ẹ̀ ló ń ṣe oníṣẹ́ ìyanu. kemudian mumu olúwa wà láyọ̀ olúwa láyọ̀ náà. ọ̀rọ̀ ló ló ń níṣẹ́ bàbá mi ò bá ìlú tó. olúwa wà láyọ̀ olúwa láyọ̀ náà ọlọ́run tí ó rẹ̀ kú ẹ̀ lọ nítorí bẹ́ẹ̀ ni òkè ìdíje ọ̀bẹ̀rẹ̀ báyìí ni òfowó kù ẹ́ ọba ìrí tó wọ orísàn tó ń pẹ́ nínú ilé mímọ́ yìí onírúurú ẹsẹ̀ wọn ní gbé ẹ bá ṣàbí Kí àwọn ẹ̀ka wà ẹ̀kọ́ tó ń parí ó kò padà wá ṣe ìbéèrè sábẹ́ ìlú mo pa ní àṣẹ fún ẹni gbogbo ibikíbi tí àìsàn àti àárẹ̀ yìí wà ní ara ẹ̀jẹ̀ Jésù kó wù ẹ́ sọ̀rọ̀ ọmọ yìí fún aláṣẹ jésù olúwa wa ayé ní olúwa ṣeun nítorí tí a lò dúró láéláé ẹ̀yin tí ẹ̀ bá sì ní ìgbàgbọ́ ó lọ ní.